àwọn a kalẹ̀ àtọ̀nà àbáyọ tọ́lọ̀ ń Yusuf insha Allah ta'ala kí ló dé tọ́lọ̀ ń fi tọ̀nà àbáyọ fún Yusuf àtúnsọ ọlọ́run náà ti وكذلك نجزي المحسنين أعوذ بالله من الشيطان الرجيم ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين الله سبحانه وتعالى قل إذا كنت آه، ànábì Yusuf tó tójú bọ́ wọ̀lọ́mùnà lọ́lọ́wọ́ àṣùkùtà àwọn onímọ̀ adínínú ọjọ́ tó pẹ́ta 3 years adínú àwọn onímọ̀ wọ́n ní ọwọ́ 22 years àwọn mẹ́sọ̀ pé ọwọ́ bí i sí alìmọ̀ní ó ti tójú bó ti bàlágà nígbà tó dé ìkó bàlágà yìí àtẹ̀yìn náà ọlọ́run ni a fún ní ìjánilẹ́bí ọlọ́run adẹ́rìnṣẹ́ sí àfihàn òye ọgbọ́n ọlọ́la fún wàkàdá àríkà nẹ́jì sí ìmọ̀ sílé ni bá ti máa san àwọn ẹni tó ń ṣe dáadáa pàtàkì tí wọ́n lẹ́sàn dáadáa ò gbé wọ́lú ní tó ṣe ṣe àti ọ̀sán dáadáa tẹ́kún dáadáa eléyìí nínú kan tí òsítà tó ṣe gbọ́n bẹ̀ ọba tí ọ̀sán Yusuf lẹ́sàn òun náà lọba tí ń bẹ̀lé nínà ẹgbẹ́ ẹni bá ṣe eré nínú wa olúwa yìí yóò sàn lẹ́sàn àwọn nìkan mójútó kí la fẹ́ máa wù níwà kí la fẹ́ máa sọ lọ́rọ̀ kí ni nǹkan tí a fẹ́ máa ṣe tó bá yẹ tó lóòótọ́ làbá ń fẹ́ ẹ̀sán dáadáa wá jọ ọlọ́run ọba kò bá dáa ká àwọn ìwọ ọwọ́ wa ṣe àtàwà náà bá fẹ́ bẹ nínú àwọn ẹni rí àwọn kan tí alùpùpáàni júwe fún wa tí hadith tó júwe fún wa káwà náà gbìyànjú láti máa ṣe ọlọ́ni wàkàdáàdìkà nẹ́jẹ̀zẹ̀ ìní ọlọ́ni báwọ ọlọ́wọ́ عن نفسه وظن وغلقت الأبواب وراودته الذي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وغلقت الأبواب وقالت هل ترك قال معاذ الله إنه ربي أحسن مثواه إنه لا يفلح الظالمون eléyìí ibi tádánwò kejì ti wá dé dé àníbi Yusuf lórí ẹ̀ kejì tí wá dé ọlọ́ọ̀bá

òun ni wàrọ̀ wà dẹ́tìhù lẹ́tì húwà fi ìyàwó ọba léṣi àwọn afá akọ̀tàn wọ́n tí lọ sọ́dọ̀ afá wa fàábíkún jẹ́lẹ̀ àdùláàbdàbá wọ́n ní ọba ọba àwọn ní ìgbé ní àfíì wọ́n ló kọ́ rẹ̀ ní ẹ́ bákan náà ọba yìí tí wọ́n ń pè ní kọ̀tír àbí àtír ìgbà tó gbé Yusuf délé àti àlàyé gbogbo àwọn yẹn ìyàwó ọba yìí Yusuf padà wú ọwá gbà á lérò ìgbé Ti Yusuf ó bá wọn ṣe bàná wàgọ́lá kọtílẹ̀ àdọ̀wàdà ó tilẹ̀kùn ọlọ́tilẹ̀kùn tí ó sẹ́ni kankan lé pẹ̀lú ìyàwó ọba àti Yusuf ní ọmọ ẹgbẹ́ ọlọ́ba olóbìnrin ti ha ìjẹ̀lẹ́ nínú àwọn ọ̀nà tí wọ́n tún mọ́ fi ń ayé àti aláàjì ó fún yá yẹn fún ní fàájà àmọ́kèsì rẹ̀ wá tó hàn. wàkọ́ láti ayé àti aláàjì ọwọ́ ni ó ti yá àyẹ̀rẹ̀ yíṣu tí ọbẹ̀rẹ̀ sí ṣe eré pẹ̀lú òun nìyẹn. ah ẹni tó mọ̀ ọba lásán àtàlẹ́ sọ pé ẹni pé ọlọ́ba lásán pé wà lẹ́mà bálàgọ̀ àṣùdáwò àtẹ̀yìnáwò ó fún ma wà ìnà ọlọ́run ó ti di nàbí yóò mọ̀ọ́sàlì nígbà náà lọ ó ti di ẹni tọ́lọ́wọ́n ọba ti ránṣẹ́ tó ti gbé ìjà nẹ́bí ọlọ́wọ́n ọba fún ìjẹ́ ìjà nẹ́bí ọlọ́wọ́n ọba sáà máa ń ṣiṣẹ́ wa ní àbí ìkìyàrí ẹ̀ wallahu a'lam àìsù ìyẹ́jì àánú rìsà ẹ̀lẹ́dà ọlọ́wọ́n ọba ló ó máa ṣẹ ní ọba wù lẹ́sà fún kéṣe kìsàbíyàgbà bó ti sin lọ́wọ́ ọba bó ti gbáríṣà fún hàn ẹni ọlọ́run bá ti fẹ́ sọ́dá níbi ọlọ́run bá yóò sọ́ di àmá níbi ọlọ́run bá kún lórí nàbíyùnà Muhammad sallallahu alayhi wa sallam wọ́kọ́ọ́lá ṣàhárì ìṣẹ̀rẹ́ ọya bá ń ṣeré bá ń ṣeré tó kọjú sí bíbá yìí ọya máa bá ní ṣe kọ́ọ̀lá ma'áza ẹlòmíì

ó ní innahu rabbi ahsana maswaya ah, ẹni tó fún mi lé innahu rabbi ọ̀gá mi innahu rabbi ọ̀gá mi yẹn dàbí ọba ahsana maswaya ó gbà ní ó gbà ní láàyè ó rẹ̀ ẹ̀sẹ̀ sí mi ó sọlá fún mi ẹ́n a jẹ́ yọ jẹ ní ináwó ah tí bá wá lọ jalẹ̀ ẹbí ó sàpẹ́lẹ̀ ní tó báyìí kó wájọ pé yàwó rẹ̀ ni màá bá ṣe bà ná ẹ̀wùn kan ẹ̀wùn tó gbé lọ kí wọ́n láti máa tàbí àbòsí nìyẹn láàrín fún níwò gbọ́ọ̀lì mún gbogbo ẹni wọ́n bá dẹ́ tàbòsí kò níjẹ́ rẹ̀ níbi báyẹ̀ a padà mú wá sígbàtà bá ń ka ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ mà tí wọ́n fayọ̀ sí àwọn àyà rọ́pì tó ló ń bí báyìí ó ní ìtìmáàlì ìtìmáàlì lè ayé àwọn ọ̀rọ̀ gbòhú àìfẹ̀jìlò so àwọn ayà tí wọ́n ti lo rọ́gbò bíbà yìí ti túra ìgbà tí ó dẹ̀ dájú rí kọ́ gáàrí ní orí ó wà ọkàmà so eléyìí náà ni èyí tí ó súnmọ́ òun náà ni pé ọba lórí bá ti pẹ̀lú rọ́gbì bíbà pé ìnáwó rọ́gbì akíní masuwa akíní masuwa fún ọmọ ilé o rẹ̀ sẹ́jẹ̀ o gbárùkù tí o ṣe dáadáa sí o ó wá tó rí bá sọ̀rọ̀ yẹn láti pé kìí ṣe irú èèyàn báyìí láwọn fàbò sí báyìí kìí ṣe irú èèyàn báyìí kò láti dáadáa sí ẹlòmíì ẹ̀yìn kìí kọ̀ǹsídà dáadáa táwọn èèyàn bá ti ṣe fún tó bá rọ́pọ̀ tó ní ti àti jẹ́ wọn lẹ́sẹ̀ yóò gbé wọn lẹ́sẹ̀ abúrú náà fẹ́ni tí ń ṣe dáadáa sí tí ọmọ ọgbẹ́ lẹ́sẹ̀ gbóyówó rẹ̀ ló símú ẹgbẹ́ agbègbè ya rẹ̀ lọ́gbọ́n yí sọ́dọ̀ ti jẹ́ àbáǹfààní kan lọ sáré lò lọ́nà àbòsí ọ̀dá náwó ìpínlẹ̀ alábòsí bá sọ́nà sọ bí ìṣẹ̀lẹ̀ yẹn kí ìṣẹ̀lẹ̀ tó yẹn ọlọ́dún ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ولا قد همت به obìnrin yẹn ti ìgbàyà lérò pé á ah, kí Yusuf kó bá ń ṣe eré ìmẹ́mbẹ́ láàrin ọkùnrin àtọ́gẹ́rin yà á àtìkò tí máa ń ọ̀rọ̀ ni wàhánà bí a bí ní ṣe ń dàmú Yusuf kíní ẹ̀nà ọjà lọ́pọ̀lọ̀ YouTube àmọ́ kò tí ìtàmì ámú ti obìnrin yẹn òun ti ní asmọ̀ nínú tóun ti fẹ́ ṣe àmọ́ ìrúgbà tí YouTube òun náà kàn rò ọkọjá ó rò ní ọpọlọ ẹ̀ àmọ́ kò ṣe iṣẹ́ kò tí ìtàmì pé òun òun ṣe ọlọ́wọ́ bá máa sọ àtàrà náà sọ pé láwùlẹ̀ àrọ̀ àbùrán rọ́bì wípé tí ìbá jọ ilé ọlá àwọ̀hánà wàtàrà tó fi hàn ìpèrègede àtọ̀dọ́lọ́ọba ìyẹ̀rí àtọ̀dọ́lọ́ọba ọlọ́ọba láwùhánà wàtàrà ọlọ́wọ́ba tẹ́rí nǹkan yẹn kó lẹ́mí ẹ̀ ọlọ́ọba láwùhánà wàtàrà gbé kó pátápátá fún un tí azùn pé ní ní sàbúrú iṣẹ́ ọwá bá yíso bó ṣe kó rí fẹ́ni kọ̀ọ̀kan wa náà nìyẹn kódà tí bá fẹ́ fọ́sù àgbàbúrú ẹ̀ka tí ó lórí ìta àti ìmọ̀ lórí tọ́lọ́wọ́n bá yìí anípa ní mẹ́sẹ̀ ìlérí ṣe yusufu tí ó dúró lórí ọwọ́ ẹ̀yìn ẹnu ilé àdánwò ni ọkùnrin ní máa ń lépa obìnrin ọlọ́run á ṣe ládánwò pé ọkùn obìnrin ni kọ́ máa wá títí tó sà bá ń ṣe kó sà súnmọ́ lọ́ọ̀ọ̀sà ọwá ní ọlọ́ọ̀bà lásán àtàlá gbé kó fún Yusuf ó ẹ̀ ṣe pẹ̀ gbogbo máìlì ẹ̀ dúró padà ọlọ́ni kàdá àdìkàlì náà sèrè fàánù súwò wálìfà àṣà ọlọ́ni bá ṣe gbá burúkú agbé kó fún Yusuf àlìbàǹtá àgbèrè agbé kó fún Yusuf ọlọ́ni ìnáwó mi ní àìbájẹ́ alìmọ̀kùlàfí ẹ́ nínú ẹ̀gbà abẹ́jú tó máa ń ká ọdún mẹ́mọ̀ ìnáwó mi ní àìbájẹ́ alìmọ̀kùlàfí ọlọ́ọ̀bàlá ó ní mọ́kùlàfí ẹni tí ọlọ́ọ̀bàlá kan tààlá tó mọ̀mọ̀ ìkláàsì ní Yusuf Jígbé máa ń ṣe nǹkan tó tọ́lọ́n. Ó lẹ́ni tí bá máa ń ṣe nǹkan tó tọ́lọ́n ọlọ́run gba burú gbogbo ọ̀fun ọlọ́run bàbá sùpánù ọ̀dáàdì ó jẹ́ sórí wa wípé ó máa ń fà ní kíláàsì ní pé òun máa ń tí ń gba burúkú fún yẹn ọlọ́ni ẹni tó wọ́n wà nù lé ọ̀rọ̀ pé wọ́n wà nù lé àwọn méjèèjì tí àwọn tẹ̀sí ìyàwó ọba ti tilẹ̀kùn mọ́ Yusuf wípé kọ́ máa ti ranù pẹ̀lú òun dá méjì ti ń sáré lọ ibi tí Yusuf ń sáré lọ bí ìyàwó náà ń lé lọ ọlọ́ni واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها وألف يا سيدها لدى الباب الله سبحانه وتعالى نقول يوسف الله يا وبندي وقدت قميصه من دبر بوتي fásọrí lẹ́yìn báyìí fásọrí bá ya wọ alifaya tẹ̀jídà ha ládàrídà ó ti lọ kọ ọkọ rẹ̀ lọ́nà ọ̀nà nìyẹn ẹjẹ́ tó fi tẹ̀wé tó bá jọ pé ìjọ́ mi lè tẹ́yìn sọ pé à á sàn ẹni ẹkùn fúrí wa òun náà bá lo ètè èsì tó lò fá sí èsì lò fá ọmọ ìyá yusuf pé tó bá padà yá padà sí kíni àwọn padà túbá bẹ́ẹ̀ kó wọn sáré tẹ́lẹ̀ yìí tó wọ́n bá dẹ̀tún ṣe ẹlòmí ọpọlọ rẹ̀ yóò mọ̀ sí tẹ́kalẹ̀ ní ẹ tí wọ́n bá dẹ̀tún ṣe ó di kú bá ń lọ́dọ̀ ọba o tí wọ́n bá dẹ̀tún sàbúrí ní ṣe ó kú bá ń lọ́dọ̀ ọba yóò kú arọ́ mímọ́ lórí náà ló jí kó wọ́n ṣe nǹkan tí èsì ìkìrà kìí ṣe ìjẹ nípa ipò ní fírídọ́mù bẹ́ẹ̀ ọ wà lọ lọ mọ́ ìjẹ nípa àbúrú nìyẹn àdójúmọ́fẹ́ sí ìranù ní ṣe sí ìṣẹ̀lẹ̀ lọ́mọ wá gbé wá ló wà ti jòkó sí ránì yà tí ọba dẹ̀ ṣe kì nínú sí o òun náà ni ó padà wá sọ pé ẹ bákan ni o yóò padà máa fúlọ́mọ́ o yóò padà bó lè bá tòun jẹ́ o kódò lè pa òun kódò lè ṣe òun léṣe kódò lè rẹ̀ wọ́n lẹ́wọ̀n ó lè ṣe kíní kan ní kí èsì ìdìyà tó bá máa sọ sákòókò tó tọ́ lọ́wọ́n bá náà ní jábúrú ọmọ ṣe sáwà ń bẹ̀ bá lọ bá lọ àbọ̀ǹbọ̀ kọ́lá pẹ̀lú ọkọ̀ ni ọlọ́wọ́ padà pẹ̀ yọ ṣe bí ànábì Yusuf sáà ṣe lè fi nígbà tó tó wá dẹnu ọ̀nà ẹ̀hẹ́n ibi tí wà lánìjọ àwọ̀rẹ́ ni pé à sẹ́mà ìgbàjẹ́ kó ọba wọ́n ti rí pé ẹ̀wù tó yá kí pò láti sọ àti kí n sáyẹ́ Yusuf náà lè ṣe gíní ó lè rojọ́ àkàbọ́ kó bá ń bí àwọn ti síwájú ni ẹ̀yìn قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن إلا jẹ́nà àwọ̀ àzẹ́rùn àrí obìnrin ẹni à ọba mẹ́jẹ̀zá àrọ́dà bí áhàríkà súù kí láti fẹ̀sán fẹ́ni oríyàwó láti jẹ́ tó bá gba ètò mẹ́n àrọ́dà kanúkẹ̀ ọ̀sọ́ wípé mẹ́n fàálà ajásí tí òun náà fi rinlẹ̀ ní pé kèéjọ kó taburú pẹ̀lú wọn o máa jẹ̀zá ẹ̀sàn wo lásán mẹ́ni àrọ́dà bí áhìríkà súwò ẹni tó faburú tó gbèrò aburú pẹ̀lú ara àlè rẹ̀ àtẹ̀sí ní tó tọ́ sórí ẹni bẹ́ẹ̀ ìlà àjúṣà káfí ẹ̀wọ̀n hmm, ẹ̀wọ̀n lọ́tọ̀ sí ẹ̀wọ̀n kan tí ò sí ẹni ẹlẹ́ni tí wọ́n pè sí bàjẹ́ kò sí wọ́n tún wá sọ gbóhun ló gbà lílò ẹ́n awọ́ agbámúni alì tàà bá tẹ̀ fi sẹ́wọ̀n ó ká fi ìyẹ́ lẹ́tọ̀ olóró jẹ́ tí ó mọ̀ ààrùn òun sì nǹkan ìyẹ́ lẹ́tọ̀ olóró nínú ká fi sẹ́wọ̀n àbí ká fi ìyẹ́ lẹ́tọ̀ tí a bá kúrọ mọ́ ni ọ̀rọ̀ tí ìsọ̀rọ̀ ẹni wọ́n náà ní dáfẹ́fẹ́ ìyàwó bá ní àgbọ́rọ̀ sọ̀rọ̀ ìtàbá fún sọ̀rọ̀ nísìn títí ẹ̀ lọ́gọ́gbọ̀ ọkọ̀ọ̀kọ̀ sọ náà kúrọ hmm? mọ́ o ní dákẹ́ ẹlòmí yóò mọ̀ wá wó tí ọ ṣe ọ ẹnìkan tí ìsọ̀rọ̀ tí ẹ̀ ṣé wọ́n lọ ṣe kìí sóhun ló ṣe yóò àkọ́kọ́ ṣe nígbà tí ń ronú lọ ọ̀dẹ̀ lérú ẹni bẹ́ẹ̀ kí wọ́n má ti bèèrè ọ̀rọ̀ kó ti máa náwó kalẹ̀ ẹjọ́ ọ̀rọ̀ wa o ó ti máa give time. èyàn máa ń gbẹ́nu nígbàmí tí èyàn ò bá mọ bí òní ó ti dìfẹ́ǹtì òdodo wọ́n dẹ̀ sọ́dọ̀ pùrọ̀ èéfé wọ́n dẹ̀ sẹ́mà lórí ó ní Fọ́lẹ̀ yàrá wà dẹ̀ ní àìyàn nẹ́fì. Àríbi Yusuf ni kọ́ọ̀lá híyà rọ́wà dátìní ànàfì àà òun ló pè ní òun ní sọ pé kí wọ́n bá ń ṣe bà náà òun ló gbé rẹ̀ kalẹ̀ tó àníbi Yusuf ti sọ̀rọ̀ tó tètè tó kọ́ntàdítọ̀rọ̀ وشهد شاهد من أهلها وشهد شاهد من أهلها nínú àwọn N'inu wá jẹ́ náà bó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ní àwọn kan ní ọmọkùn ló lọ sọ̀rọ̀ àwọn ìgbà tó wá ń bẹ̀ àwọn muhaddisi wọ́n dọ̀ afárẹ̀ wọ́n lè pé Ah, bẹ́ẹ̀ ni inú àwọn tí ó jẹ́ àwọn afáwà máa ṣe rú ọdílà ti ṣe fi alàlánà alàlání rahmatulahi nínú islamu tọ́hínfà ọba aka ọba wọn àti ti ọwá ilé orí rẹ̀ pé kì í sí ọmọ kékeré bẹ́ẹ̀ nínú àyà yìí nígbà tí bàbá tọ́ àwọn alóbi àbí àríṣẹ́ mọ̀ ní pé inú àwọn fámílì ìyàwó yẹn ṣáyídà ṣáyídú nínú àdìhà nínú àwọn fámílì ẹ̀ lọ́jọ́ pa òun ló wá la òdodo mọ́lẹ̀ ó ti kílẹ̀ ìgbẹ̀ hàn tẹ́lẹ̀ táwọn àgbàlagbà bá débi ọ̀rọ̀ ó láì wọ́n dẹ̀ mìírí fún láìgbà ah! látòkè ọ̀rọ̀ yìí kan lẹ̀ wọ́n lọ́jẹ̀ bí àmọ́ wọ́n rí wá gbé ọ̀rọ̀ bá ń láàká ìtẹ́nìyàn ti dájọ́ òun bọ̀ láti ṣe kàlàgbá nínú ẹ̀ka sí ìgbàtẹ́ni yẹn wà gbé ọ̀rọ̀ ó wá lu ọgbọ́n ọgbọ́n àgbà wípé ìǹkan ẹ̀kọ́ ní ṣùgbọ́n kó dání kóbòrè tó bá jọ wípé láti wájú làgbọ́ ìṣù ti fàyà ajájú pé òun náà ni ó kọjú sí obìnrin yẹn ẹlọ chẹ́kẹ̀ aṣọ aṣọ tó wọ̀ tẹ́lọ́sọ ẹgbẹ́ bá pàṣọ yẹn ya ẹlọ chẹ́kẹ̀ tó bá yẹ pàṣọ yẹn wájú ló ti ya ajásíkọ́ kọjú sí ìyàwó ọba ìyàwó ọba fásọ mọ́ ilẹ̀ ya lọ́rùn tẹ́lẹ̀sẹ́ni tí ìbá kọjú sí tí ọba fàyà wájú ni aṣọ òun ti fàyà ó ní tó ilé wájú yẹn ni aṣọ yẹn ti fàyà pàṣọ́dà òdodo olóbìnrin yẹn sọ wàhúwà nínà ìkàbìrì irọ́ pátá lè ń fi obìnrin yẹn ó rí pé alábòsí ni ó sàbò tó tẹ̀rí sí ọmọ yìí mórí bọ́ kò wá gbé nígbé pé ó ti ọ̀wú gẹ́gẹ́ lọ́wọ́ kọ́kọ́ sọ̀rọ̀ pípọ̀ ẹ̀ understand kò sọ pé à tó bá fẹ́ yìn lásọ̀ rẹ bá ti ya ẹlẹ́mọ̀ pé alábòsí lóbìnrin yìí <laughs> uh-uh, nítorí fífọ̀ rẹ̀ ló ti kọ́kọ́ sọ tí ẹni tí bá ń sọ̀rọ̀ máa gbá aláàkè wọ́n fẹ́ máa torí pé ọba náà tó wù ú gbọ́ ní pé kíyàwó rẹ̀ pè tó ìtọ́ akọ́kọ́ dùn létí wọn yẹn òun ni ṣáàì ẹlẹ́bì lọ́kọ́kọ́ títà ìwé tí bá yọpá sọ yẹn wájú ló ti yà pàtọ́jà pàtó odúdó lóbìnrin yẹn sọ wọ́wọ́ وإن كان قميصه قد من دبر وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين آه تبعد لا لصو يتجا فكذبت obìnrin yẹn parọ́ ni ó وهو من الصادقين olódodo ni ọkùnrin ọmọ yọmọ bọ́ sí ẹ̀rí pé ó ti sọ yẹn ó ti fún wọn níṣẹ́ ṣe tó wọn wá padà síbi aṣọ sí ṣùkú wọn فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم إذا أولي أصو أولي ẹ̀yìn lásọ ìdí ya hmm, ìgbésíwájú aṣọ tó ya lẹ́yìn sí ìsíwájú yìí nǹkan ti ṣẹlẹ̀ ajá sí pé òdodo ni Yusuf sọ ọba yẹn padà dájú àwọn obìnrin pé iná òwòmù kéde kùnà á tó à ní ilé léyò ìnà kéde kùnà àwìn ètò ẹ̀yìn obìnrin tóbi gan ètò ẹ̀yìn obìnrin á àwìn ó tóbi gan hmm? àgbà tó bá jọ àmọ̀ ìgbà ọmọ yìí ó fèrè ìyàwó òun fèrè ó ní Yúúsùfù àárín àìhàlẹ̀ Yúúsùfù gbàgbé ẹ̀ orí sàmójútó wọ́n ká ilé ikú mọ́ ọbìnrin hmm, hmm, dàgbé orí wàtàfìrí rírẹ̀ ní ìwó obìnrin yìí àpàlọ̀ túbàlọ̀ sọ́dọ̀ náà bà lórí ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀rí pé wọ́n sọ pé kí ní ṣùgbọ́n òtúbá nítorí pé kò jẹ ìgbàlérò Bẹ̀lẹ́ pé yóò ṣe gíní yóò ṣe torí pé àwọn tẹ̀síìrì kan ó mú àwọn pé ọ̀dìmáà àwọn tó jẹ́ àwọn àwọn ìtìsíwájú kí ọkọ̀ kan jí kí ọ̀ṣẹ́ kìíní kan ẹ́ Yúsùfù náà ṣe ó tó wá rí àwọn kankan tó wá lè kó tó èyí wọn lálàáfíà àwọn ìsẹ̀lìyà àwọn kan tí ó tó àwọn aráyìí tí ó lọ òun nìyẹn tí ó ṣẹlẹ̀ gan pàá òun ni pé Yúsùfù kò rí rò èròǹgbà tó wá òmú lẹ́mìí débi pé yọ́wà ní mo fẹ́ ṣe tó ọlọ́ọ̀bà lásán àtàlá kó yọ ó nígbà tí wọ́n kó gbogbo àwọn tó bá ní kíláàsì yọ tó bá kú jẹ́ fún sàbúrú báyìí ọlọ́run ìdíje òun lè ṣe kò ní yìí sì fún wa ọlọ́run pa yóò wá fún ẹ ní tùtẹ̀ ní kú níbẹ̀ nítorí ọba ọlọ́ba ọba yẹn sọ fún ìyàwó rẹ̀ pé tẹ́kìrì lè jẹ́mìí wá fún ní kẹfẹ́ tẹ́lẹ̀ àwọn kẹfẹ́ rí nìyí àwọn náà gbájú káìn òun ni kọjọ pé èèyàn ti sìnà ajá sí pé ká sọ pé àwọn ẹ̀sìn pátá pẹ̀fẹ̀nu kò lórí pé ìṣe sìnà àrámù sìnà ṣíṣe èèwọ̀ ni sìnà ṣíṣe lọ́dọ̀ gbogbo àwọn àdìyàn nǹkan tí ọ̀dá ni ìfẹ́nukúrú wà lérí tó kò dáa àwọn àwùjọ tó ti lọ wọ́n gbà pé kò dáa àwùjọ ti sínú wọ́n gbà kò dáa yẹ kéèyàn ó yọ kú ọbẹ̀ yẹ kéèyàn máa ṣe ni ìwà burúkú ìwà tí ò yẹ kí wọ́n ká ni ẹni pé ẹ̀sìn kan ló ń darí lọ wọ́n dẹ̀ gbà pé crime ni sí pé àwọn ní wọ́ọ̀sì ju àwọn àná after all tóbìnrin bá ti gbà fún ọ ó sì dìna ṣebó ó ti gbà ọbájọ lọ́kọ nlé ọbájọ pé ọmọdé ní pàápọ̀ bá wà ń sùn kó wá gbà fún ọkùnrin ẹ̀hẹ́ tẹ́ bá ti lè àjú ì nítàǹkà fún crime oníkọjọ pé ó rí pẹ̀ gbogbo eléyìí àbúrúlá náà ni ajá sí pé àwùjọ wa lè ní ọwọ́ ìjọ àwùjọ títà náà lọ dání àwọn kèfèrí ó ní ọba yẹn wá sọ pé ìnáki kún ti ní alkhọ́fẹ́ èyí ìnáki kún ti ní alkhọ́fẹ́ èyí alájìdì ní ọ̀ òṣìṣẹ́ gan báyìí òun ni aṣẹ́rẹ́ kọ́kọ́ inú àwọn ayà káwà lọ sí ọ̀dọ̀ àwọn òun mímọ̀ pẹ̀lú bí wọ́n ṣe tún ààyà àtàlàyé fún wa ṣe adé nínú wọn tẹ́gbà pé Yusuf ó ti wọ 33 years nínú wọn ni àbáwà Abdullah bin Abbas ọjá ìfọ̀tádà nínú wọn ni wọ́n wà wọ́n gbà pé ìlú 33 years àtẹ̀lé nínú wọn lọ́wọ́ pé 20 years èyí fún wa gbà ìtọ́lọ́wọ́ pé ọ̀lá àárí nínú ọjọ́ pé aṣíṣù níbẹ̀ yẹn ah, òun náà ní kí ni alẹ́sọ́lù ó ti ń lánà ìjọmọ ọkùnrin ti wà pẹ̀lú rẹ̀ àánú ah, àwọn tó sọ bẹ́ẹ̀ òun náà ní àìmọ́ máyì àti rọ̀bíà tó jẹ́ afá rẹ̀ ọ̀zẹ́ ìdúgbónà atlan sọ́yì ìgbẹ́ta fẹ́ fà ń bẹ̀ ní pé ah, sínú ìgbà tó ti ń gbà ọlọ́run ọ̀là ọlọ́run kan sàlàyé pé ó ti ó ti ó ti tójú bọ́ nígbà tó tójú bọ́ àtẹ̀yìn náà wo máa ń wà ẹ̀yìn náà àwa fún mi náà asọ́jú àmìnẹ́bí ọlọ́run ọba ìwé tó máa jẹ́ àmìnẹ́bí ọlọ́run ọba ẹ̀tọ́ ọlọ́run ọba ni ọlọ́run pàkàzẹ́ àdìgbà náà ìwé àìmọ́ ní àwọn àìmọ̀ inú báyìí láti máa àwọn ọmọ ọ̀rọ̀ gbogbo bẹ́ẹ̀ bá ṣe dáadáa dáadáa náà lọ́dọ́ wa máa fi ń san ẹ̀san dáadáa kálọ̀ sínú alfawaidu àtìtàrbàwíyà àwọn àǹfààní ìtọ́yẹ pé ó jẹ́ ọlọ́pàá ìtọ̀kan Thank you. nínú àwọn àǹfààní èyí tí a bẹ̀rẹ̀ ń bẹ̀ lẹ́yìn ayé alákọ̀ọ́kọ́ èyí tí Allah subhanahu wa ta'ala tó ti sọ nípa Ànábì Yúsúf wípé ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين قلواني إذا تدرك بلاغة آتيناه حكما أفني جانب الله وعلما أفني ما أولي باكي ما شيء gbogbo àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ mùsùlùmí ẹni dáadáa ẹni tí ó jẹ́ olùṣe dáadáa ọlọ́ni ti máa ṣe fún ọmọ oníké kéjọ pé a fún wọn ní ìjà nẹ́bí ọlọ́run bá kọ́ ètò tọ́lú wa ń sọ mọ̀ a fún wọn ní ẹ̀san orú dáadáa tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe yẹn ògbé èyí ni pé ẹ̀san bẹ fún kó wá lórí dáadáa tí wọ́n bá ṣe ọlọ́bàbá fánà tààlà òun ni ó ṣe lé ní ìlànà tí وكذلك نجزي المحسنين يشهد في آية إنك من الواجب كذلك نجزي المحسنين في ذكر المحسنين في ذكر المحسنين إيماء إلى أن إحسانه هو سبب جزائه بتلك النعمة ومن ìṣẹ́rẹ́sí àwọn alìmọ̀sílọ́n òun náà ni ìnàká sí pé dáadáa ẹ òun ló jẹ́ sábàbí ẹ̀san وأن الله وأن الله أتاه الحكم والعلم جزاء على إحسانه dáadáa tí ń fún ṣe ọlọ́run tó fún ní hókù ó tó fún ní ẹni ìjá níbi ọlọ́run bá na ìdáwò ní ìmọ̀ ìsinà sí àmẹ́rì nítorí pé òun náà ní ṣe ẹni tí ń ṣe lọ tẹ́kì àti olùkòwárì àmì bákan náà ó jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run هل جزاء الإحسان إلا الإحسان tó Yusuf ti ṣe dá a torí pé òun náà ọlọ́run ọba gbá ìjẹ́ àmọ́ òun náà sẹ́sà rẹ̀ ó sẹ́sà rẹ̀ tó yóò wá gbé ẹ̀sán lórí tó ṣe ẹni ọlọ́run bá ní odò ké mẹ́bí láìsé mẹ́bí àti ṣe dáadáa àkókò onílé o náà nínú àwọn àǹfààní ta tó mọ́ tó jẹ́ ti ìkọ́ni òun ni wàrọ́ wà dájú وراودته التي هو في بيتها عن نفسه قتل الأبواب فقالت هيت لك في العذر من القلوة بالنساء التي يخشى منها الفتنة أجيك عموداني آية تاكي وراودته التي هو في بيتها عن نفسه أبنيه yẹn ó ó dì tánì tí Yusuf ọwà súnmọ́ ẹ́ wàkọ́ọ́lá haìkà láti wà máa bọ̀ ọ́dá sábà sọ pé kí ni àǹfààní ti ìkọ́ni tó wà níbi ayà ẹ̀ òun ni kí ni o alhada ìrìnà lọ́lọ́lọ́ ti bí ní ẹ̀sẹ̀ ká mọ́ máa pa pẹ̀lú obìnrin tí ẹ ń dáwà pẹ̀lú obìnrin nǹkan ní ilé gba ìfilé gbábẹ̀ wọlé ẹ́ tọkùnrin tó bá ń pa sófò pẹ̀lú obìnrin kódà èèyàn lè máa rò tó bẹ́yà ọ̀dọ̀ ọkùnrin ni ìjọgbà ọyọ́pọ̀dọ̀ obìnrin ni wọ́n ní bẹ́ndẹ̀ ayà yìí nígbà tí ìyàwó ọba tọ́jọ pé ọmọ tí fún wọn òun ni ọwá tí ọmọ wá ké sí ẹ̀rígbé ètò ti wọlé ọ̀dọ́ta lọ́wọ́ gbà ọdọ́bìnrin so ọ̀dọ̀ àwọn méjèèjì wò fún ì tí ẹ bá ti rí pé á ah, ìpáfúfú lọ́fẹ́ ṣẹlẹ̀ yìí tí è ṣe obìnrin tó jẹ́ lẹ́tọ̀ ẹ̀ kò sí inú ọmọ ìyá ọmọ bàbẹ́ ẹ àti fámílì ẹ tó lè fẹ́ kí o tètè fóòmì tó wà yẹn àyà àti tó bá yẹ pé ibi tí wọ́n á jòkó sí èèyàn lè wọlé bá ń dà tẹ́mítà fún sílẹ̀kùn wọ́n kàyẹn fún níbi tí wọ́n jòkó sí o àwọn tó ń kọjá lọ kọjá bọ̀ náà rí wọn kìí ṣe dìkan tí ọpa sófò àwọn tí tó bá pa sófò tẹ́ pé àtọkùnrin àtẹni tí lọ tí ń bọ̀ wọn tẹ̀ ní rí wọn wọn ní mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ inú ilé ni ó máa dáa kí n sọ́ra alẹ́bí yóò ṣàmì ní àìsàn

fún ma tàrà káà lè tàrà kọ̀ wòlé ta ó ti sáré sílẹ̀ sórí ọlọ́run ní pé ah àwọn òbílà ìmáàdà wọn ọlọ́mọ sájọ́ tẹ́lígé ìsájọ́ lọ́wọ́ ọba nígbà tí yẹn bá ti fẹ́ lọ́run tó ṣe pàtàkì àlá ah, ẹ̀sẹ̀ nínú fẹ́fẹ́ kéèyàn owó kéèyàn kọ́ rántí ọlọ́run ọba Allah jalla wàhálà ẹ̀kejì kéèyàn rántí àtibọ̀tẹ́ ẹ̀sẹ̀ àtibọ̀tẹ́ ọjà torí pé yóò fa ìdójútì yóò fẹ́ ìsìn tí ọba tún bá gbẹ̀yìn ẹlì mẹ́ta ní gbogbo tètè máa sáájú ọlọ́run ó tètè máa ṣe ìsìnfà ó tètè máa ṣe àwọn obìnrin láì mẹ́ṣẹ̀ sọ́nà rọ̀jì kó máa sáájú ọlọ́run kí náà Yusuf sọ màáza lọ olúwa mo sáájú ọmọ owó olólùsọ mẹ́jà burú yóò ṣe ní mẹ́jẹ̀ sábúrú yìí ẹlòmí ọmọ dáná lé mi òun tún rẹ́ nìyí

kódà kódà kéèyàn tẹ lọ́wọ́n bá tán fọ́kọ̀ bá ń kó tó máa sọ́n ká gbagba láti máa fi ti fáàdì àbí láti máa fi sakọ. àníbi ni kúlù ummati kúlù ummati mu'afa illa mutajahiri. àwọn ìjọ mi wọ́n mọ̀ sàmójúkò fún wa àyàfi àwọn tí wọ́n ń tẹ̀ ẹ́ ní gbangba. bá bá dáhùn tán kọ́kọ́ wọ́n tó gbé gbangba wá ti sọ̀tẹ̀ adẹ́sẹ̀ ń gan wọn jẹ́ ká fún láti fi gbangba gan máa sọ̀rọ̀ kátàkátà ẹlùmí ọmọdé bí títí wọ́n ríra ní bàjẹ́ ó tún máa kọ́ṣẹ́ rẹ̀ pé inú àwẹ̀ lámà wá a ní ìgbà náà wá ń kọ́ àwẹ̀ ọ̀dáwọn dúró so orú ìranù bẹ́ẹ̀ ẹjọ́ ọ̀dá kí èèyàn jẹ́ ní tí yóò fèsì orú nǹkan báyẹn ó ní orú yìí Yusuf ó sádọ lọ́run ó fi ilẹ̀ nígbà ìkọ̀rí ìrìnlẹ̀ لأن الأمن داعي من دواب النفس الأمارة بالسوء. قل في على وان كتن سيئي أو يجبركو ẹ́ ó kú ìlọ ilẹ̀ náà ọwọ́ ọ̀tọ̀rí ẹ̀sùnlẹ̀ ẹ̀dìlẹ̀ ìlọ́ọ̀lì òyìn náà ni àdámọ́ náà bẹ̀rẹ̀ ẹja ṣe àkéṣe tó lọ́wọ́ fún jọ́ mi ẹ̀sí burúkú bẹ tó ti máa fàyàn lọ síbi ẹ̀sẹ̀ náà. فلما قابل بينه وبين محبة الله وخشيته نعم ظلمت محبة الله وخشيته داعي náà فكان ممن خاف مقام ربه ونهى النفس عن الهوى آية ọlọ́run ọba sísù àwọn ẹni ọmọ àlìjẹ́nà ìròyìn ẹgbẹ̀ lára pé ìbẹ̀ nínú àwọn tí kọ́ọ̀pá rọ́bì ó bẹ̀rù àti gbówájú ọlọ́run pa ẹni sọ ẹnu rí pẹ̀lẹ̀ tó ti bàánẹ́ pẹ̀lú ara jẹ́ wọ́n ní àwọn ẹ̀mí rẹ̀ dá kọ́mọ́ ti ìfẹ́nu náà ومن السبعة الذين يذلهم الله في ذل عرشه يوم لا ذل إلا ذله. Àwọn méje kan bẹ wọ́n bẹ ní ara lábẹ́ àlẹ́ ara ṣe ọlọ́run, lábẹ́ kò jẹ ọlọ́run, níjọ́jọ́ ní tí kò jí kẹta kò jẹ ọlọ́run náà. Àṣàdúrùn nínú wọn, rọ́jùlùn dáàtù mùráàtùn dáàtù lọ́sọ̀rọ̀ wàjàmẹ́. Bẹ́ẹ̀ ni Ànábì lọ sọ bẹ́ẹ̀, ó nínú àwọn méje yìí, òun lọkùnrin kan tóbìnrin tí dáàtù lọ́sọ̀bìn obìnrin tó nípò wájà máa lé tọ́dẹ̀ rẹwà wá pèlé wá bá mi ṣe ránì ẹ́ ẹjọ́ kóbìnrin tí ó wù ó obìnrin tó wù ó rẹwà lójú ẹ̀ ọdẹ̀ mẹ́kó nípò ní ó tún jù òun lọ lórí ìtọ́tẹ̀lẹ̀ sí Yúsùfù yìí anábì sallallahu alaihi wasallam ó lẹ́yìn kéyìí tó bá tẹ̀lẹ̀ sínú ìjọ ọ̀run bẹ́ẹ̀ tóbìnrin pé obìnrin yìí rẹwà ó tún nípò nítorí wá bá ń ṣe bàná fàkọ́ọ̀lì ìní àkọ́ọ̀lọ́ tó bá ní mọ̀ ń bẹ̀rù olúwa mi ní oníjẹ́ ń bọ́ ti sìnà kéèsẹ́ pé kò lówó kéèsẹ́ pé kò lágbára kéèsẹ́ pé kò nílé kéèsẹ́ pé ẹnìkan lè ẹ̀ẹ̀kan mí tó dẹ́rù bá ti tẹ́ sọ fún ò lẹ́sẹ̀ ẹ̀hẹ́n tó wá sọ pé kì ní àkọ́ọ̀lọ́ torí ètò ọlọ́run torí bẹ̀rù ọlọ́run ni ò fi ṣe hmm? orú ẹni bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ lábẹ́ kò jẹ́ ọlọ́run tó bá jẹ́ òun àti àmàtà nìtò. mà iná mẹ́lẹ̀ ẹ̀mú lẹ́bi ìrẹ́mù àlejò làbí. sẹ́rí èròǹgbà tẹnuta ní Yusufu náà ó rò ọ̀kan sí sẹ́ni tí mo fẹ́ ṣe. náà èròǹgbà náà alẹ́hàmù lẹ́bi ìsàkìlù. òun èyí tí èròǹgbà tí wọ́n máa múyàn sí nínú ṣẹ̀ríà òun ni èròǹgbà ìfẹ́ ó ti lọ ó ti ó ti rinlẹ̀ nílẹ̀ ní wàyàtí wà ẹ́fùmẹ̀n wó bẹ̀rẹ̀ táwọn ẹ̀bí ìlú sí ṣéyìn wá fẹ́ máa tó ń náà fẹ́ gbé àlérò pé mo fẹ́ ṣiṣẹ́ ìṣá ìdá china náà bákan náà ó ní àwọn ọ̀rọ̀ èyí tí ìbìlẹ̀ dáwùjì táwọn náà sọ ó ṣe dédé ìtí àti kàtíwájú yẹn ẹlọ́sí bíi ẹlẹ́ẹ̀karùn-ún بيان أن حفظ الإحسان لمن أحسن هو بيان أن حفظ الإحسان لمن أحسن كده مصدع كبير أن يسن لوري أما نجد الله لوري هو من أخلاق الأنبياء أنا بيع وطفي إنه ربي ọ̀gá mi asànàtúwáyà àọ́dẹ̀ tọ́jú ní o iná wula ìfìlú gọlimún alábòsí oníjèrè kí n sàbòsí fún kagbéyàwó rẹ̀ ló kú sí láì ní ọgbọ̀n ẹni bá dán okò ní jèrè kò ní sọ́rẹ́ wọ́n ni káwà sọ ẹni ọba ṣe ní lóore kámọ́ fi bí sú olóore wúwà ní àkìlákìlá àndìyà ìwà àwọn ànẹ́bẹ̀ ọlọ́run ni wàzẹ́rin fọ́t ìwà àwọn ẹni ọlá ni annàlẹ̀ ọrùmọ́ta ní sáà ìṣe àwọn obìnrin lè wọ́n pé ẹgbọ́dọ̀ débi ẹgbọ́dọ̀ dọ́dọ̀ wọn ẹgbọ́dọ̀ súnmọ́ wọn ẹgbọ́dọ̀ bá wọn lé tẹ́jìná ó tóbi ní nǹkan ju ó tóbi ju àwọn nǹkan mìí lọ tẹ́gbẹ́gbẹ́ owó ọba ni ọba gbé ìsìn a ni ọ̀dá ó súnmọ́yàwó rẹ̀ burú ju gbogbo rẹ̀ lọ àmá bò sínú gbogbo ẹ̀ àmọ́ ti tóbi ní ẹ̀sùn lágbára سوى تحريم الزنا خيانة وإضاءة حرمة àbùsí lọ́jẹ́ ìyẹn tó wá tó wá tẹ ìwọ̀ mọ́lẹ̀ nìṣó ẹlẹ́kẹfà kọlù tààlà fààlà màádọ́lá yáà níbi ìsìnkú ní mọ́ sáàjì ọlọ́run annàlúwájúwá ń da dùá èdè tí àwọn òbí lá ní ẹ̀ṣẹ̀ ìtọ́nà ọdún ìjọba fún ní station pítọ̀ alájì lágbájá tọ́ èrí rẹ̀ sí gbogbo dúró lórí ní pé ẹwà ti mòdú di wa lọ́dún yìí tó ní àwọn òbí lá tó tún wá pẹ̀jẹ́ tó á pè mí sí ní bí a afẹ́ ṣe kánífà ládùúgbò tí ó tó á wúra rẹ̀ pa tí ìjọkú nǹkan ti bàjẹ́ mọ́ mi láà

ó ke, pé ọlọ́run mo sáájú ọrùn ìṣẹ́ ìṣọ́ mi méjèèjì àyàfíà méjèèjì dákúdá ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ní ìṣiṣẹ́ ní ọ́fíìsì bẹ́ẹ̀ ní ìṣiṣẹ́ ìjọba ni àbí mínísírì mi ni àwọn aburú kan bẹ òun ní ìfẹ́ sí ẹ̀kọ́ tó sáàtì bára rẹ̀ níbà àjọ sí ni lẹ́nu mímọ̀ bí ń takú pé á ah, ẹwò ọ̀fẹ́ lọ bọ́lọ̀ ń bà mí dáadáa ní sáàtì dìí níbi mi dáadáa gbogbo ogun tó bá gbà náà láàmà fún àmọ́kí lọ sí orígbọ́ ilé ìlè ṣe ẹrù ọlọ́wà kan lọ sí kọ́mpín kan lọ ṣiṣẹ́ ń tajà ń bẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ọ wá ní àwọn kan bẹ ọ̀hàn sí olórí oko àwọn fi ń àwọn fi ń sí tọ́bá ti ní sọ ìtajà báyìí ìtajà báyìí àwọn lè mọ́ fi ekun díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọjà dẹ̀ yá oníníjọ́ mi owó mọ́ kọjá 400,000 gbàwọn owó ní yíò ó ní ọkọ̀jọ́ rẹ̀ dàrùn jù bẹ́ẹ̀ lọ ó gbà ní ọmọ bí áfùnilẹ̀ àwọn kan wá ń bẹ́jọ́ ẹgbẹ́ máa ń pín àwọn tí wọ́n bẹ níbi ẹ̀ wọ́n pín so àwọn yòókù náà wọ́n á fún ilé wọn lọ wọ́n ṣe fún lóúnjọ́ kan ní wáyà oṣù ní wọ́n láwọn mọ̀ sí sálàdì àbáyọ mọ̀ kẹta ni owó tè nínú wọ́n ní ẹjọ́ ẹ̀dá fún ìgbòlówó ìdí tí ọ̀gá náà ní oníkẹ́ fún ọ̀gá kí ni àìlèyọ mọ̀kẹ̀kẹ́ ta ló ìdé ẹ̀ wọ́n lọ náà bínú kí ni owó ti ẹni ó yí pọ̀ ọba sọ fún ẹgbẹ́ ẹ̀dàkùn ó wá sàtàrà ìfúnfí ẹwọ a máa ń fi owó díẹ̀díẹ̀ kọjá ẹ̀ so ìdáwà náà rí ní ẹjọ́ tó gámà kí ní ṣeré ṣeré ọlọ sọ mọ́gà ṣeré ìfẹ́ lọ sọ ni nígbà tó rí pé inú ti kú láyé withdraw ni torí kó padà fún iná mọ́ta ilé yóò padà tún náà sí dínà ilé torí kó padà sọ fún ẹgbẹ́ ẹ̀dá fún tẹ́lí kò sí wàhálà tẹ́bà ti fún owó yẹ máa fún nǹkan ìlú ìlú ọmọ rẹ̀ sí sáládù à bẹ̀rù ta rí pé lẹ́yìn ìdàtọ́ sọ̀rọ̀ ẹ̀ wàhálà wa ń giri wàhálà tẹ́bà ẹ̀kún ó filẹ̀ tó backfire àwọn làwọn mọ̀mọ́ dáhùn ṣe yanjú àwọn ara wọn tó kò ní sàfáǹbẹ̀ ni àmọ́ àbá ò jẹ́ òdóbi iṣẹ́ yìí so wàhálà máa wà báwọn àmọ́ tí bá ti fi kán sọ sí wàhálà ó ń sọ tẹ́sẹ̀ ma'áàdàlá ìsẹ́yìndìlá ìsẹ́yìndìlá wá ìsọlọsọdọ̀ ọlọ́run ìsẹ́yàádá wà sí àánà ó wà sọlọsọdọ̀ ọlọ́ba ọlọ́run lónìí mọ́ jẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe o ní káà fún mọ́ ní tó tóbi ẹ̀mí èrè òní balẹ̀ ọmọ ìfẹ́ra ẹlẹ́bì balẹ̀ ti bá tó bá yá o lè tún gbé ọlọ síbò míì àmọ́ tó bá yẹ pé àti ilẹ̀ tó ti kọ́ tó gbára lọ́lọ́run bá pẹ̀lú nítò sí ìfẹnubọ̀ kò ní dùn mọ́ àmọ́ tó bá ní àà má padà sílẹ̀ sàátùbù sàátùbù má padà tí bá o lè mọ́ ìṣúbá mọ́ tó bìlọ bọ́ lọ́wọ́n eléyìí ṣe pàtàkì gan kí a mójútó náà nígbù ọgbàrà lọ́lọ́ ọba ó ní tẹ́ bá ti ń pè èèyàn lọ síbi ẹ̀ṣẹ̀ wá tẹ́lọ́run dámà pẹ́wọ́ yìí ààṣì lẹ́nì ẹ̀ẹ́sẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run ọba wọ́n ní orí eléyìí ẹ̀ẹ́ òun ní dùáwù ṣẹ̀tàn tí ó bẹ lọ́ba kó sákó lọ́bẹ̀ ṣẹ̀tàn wọ́n dùáwù ṣẹ̀ àfihàn wọ́n dùáwù hàwẹ̀ náà ọlọ́run tó ẹkú níbi èṣù èṣù من دخل الإيمان دخل الإيمان قلبه وكان مخلصا لله في جميع أموره من يبعد جنسي بقوة وكاره tó wá ń sin lọ́wọ́ bá ń torí tọ́ lọ́wọ́ bá ní gbogbo àwọn àlámọ̀rí rẹ̀. Fàìnà lọ́wọ́ yẹ bọ̀wọ̀ ẹnu ìlú ẹni ìlẹ́ni wà sí ìdíkì ìkìláàsì pẹ̀lú ìpèrèkété ìgbàgbọ́ yẹn àti ìkìláàsì tó ní ọlọ́wọ́ ìkó yọ. Nínú àlùwá ìṣó ìwà ìgbàṣá ìwà àbúrádìl màáàbù. Àníwò onírànà ẹ̀sẹ̀ oníranran ìranù àti oníranran àwọn aburú ọlọ́run yọ kún bẹ̀. máa wẹ̀dẹ̀ záwùn ìmẹ́rin ìwà ìfúláàtì náà orí bẹ́ ẹ̀sàn ìgbàgbọ́ rẹ̀ nìyẹn ẹ̀sàn ìfúláàtì ní ọlọ́run fi yọ kún bẹ̀. وعما بها لولا أرها وعن ربي كذلك لنصب عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين وني على قراءة من قرأها بكسرة اللام ومن قرأها بالفتح وني تابعوا تابعوا تنتقطوا يوان كا اللام وني مخلصين إنه من عبادنا المخلصين omi yẹn á ní ẹni tó ní kíláàsì ní ìfò tábà ká pẹ̀lú fàájíà wípé mọ́kùnlá nítorí àfọ̀mọ́ tó lọ́n ti fún ẹ̀nàm wàhúwá fàínàwó nínú ìfìláàfì láàyè yá wàhúwá mùtàdọ́ nínú ìfìláàfì wúwà bí láti torí pé òun náà ní ìfìláàfì tí ọlọ́run falamma akhlasa amalu lillahi akhlasa Allah torí pé òun sàfọ̀mọ́ ṣẹlẹ̀ fọ́lọ́ ọlọ́run náà wá kó náà òun yọ gbogbo ìfẹ́ lórí kẹgbẹ́ sí ọlọ́run ọjọ́ kò lẹ́yìn rẹ̀ ọlọ́run náà wá yọ òun náà kò bí aburú alìjàzá omi zinzil amen lẹ́gbẹ́ pé ogun yóò tí bá ní class ọlọ́run bá máa ń sàkóyọ fún náà tó wàkọ̀látọ̀ òmìnà fínà tó فالقلب إذا ذاب علاوة عبوديته لله ومحبته له wọ́n ní tí ẹrú bá lọ tèsì ìsìn lọ́wọ́ ọba ìsìn lọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo tó bá tèsì àdùn sí mẹ́lẹ̀ àti ìníbẹ̀ sí ọlọ́wọ́ ọba. lẹ́yìn ẹkùn ìṣègùn àhàbà ilé ìwé bẹ́ẹ̀rì àti àyùpàdùsímọ̀ wọ̀ àrẹ. wọ́n ní kò ní sí kankan fẹ́ rú mọ́ tó wà nífẹ̀ẹ́ sí àti àyùpàdùsímọ̀ wú àrẹ ìṣọ́wọ́ àti àgbẹ̀ nǹkan yẹn lékè ọ̀tọ̀ lọ́wọ́ ọba. tẹ́rú bá jọ gbé ìfẹ́ ọlọ́run ọba ó dúró fún un ìsinú ọba ó sàkómọ́ rẹ̀ fún un ó wá rí adùn yẹn lẹ́yìn rẹ̀ ìjọsìn oníwòrú ṣe mọ́ àti tó bá wọ ọlọ́run ọba ṣe وبذلك وذلك يصبح العالم بإخلاص بالله السوء والفحشاء àwọn tó bá ń ṣe ìkláàsì náà ń tọ́jú ọlọ́run ọba nítorí ọlọ́run àwọn ọlọ́run ọba burúkú náà فإن المخلص لله ذاق من حلاوة عبوديته لله ما يمنعه عن عبوديته لغيره. Torípé òun àbọ̀mọ́ ẹ̀sẹ̀ fọ́lọ́ ọba ẹ yóò wá mú ibọ́jú tó kò ní máa ti ṣe nǹkan yẹn yóò pọ̀ fún láti máa tẹ̀lé ní ìjọba ìjọba. ومن حلاوة ومن حلاوة محبته لله ما يمنعه عن محبته غيره. Náà, ó ṣe òun náà ní ṣe ìfẹ́ ọlọ́run ọba tó ní tọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo yóò pọ̀ fún kòní tó nífẹ̀ẹ́ lórí bẹ́ẹ̀. ìlẹ́sà ìdá ìlẹ́sà ìlẹ́sà àhàlà àhàlà wàlá ọkàn tó bá já tó lálàáfíà àhàlà yóò máa dùn wàlá àlàbò ẹ́ bẹ́ẹ̀ ni ọkàn tó bá já ní kò sí kankan tí ó dùn lọ́dọ̀ rẹ̀ wàlá àlàbò wàlá àpòyàwó kò sí wàlá àdáwù wàlá àìmọ̀ aláwà tìlú ìmọ̀ tí ó gbádùn ìrìn aláwà tìlú ìmọ̀ tó ju adùn ìgbàgbọ́ lọ ọkàn tí ó bá ní ìfẹ́ ọlọ́run ọkàn tó lálàáfíà tó súnmọ́ lọ́wọ́ ọba tó ń ṣe tọ́lọ́wọ́ ọba nǹkan kan ò ní kùn lọ́dọ̀ rẹ̀ kò ní gbádùn kankan tó tó ẹ́ ìgbàgbọ́ alìmọ̀tàgbọ́ mẹ́rin òbòdì yàtà lọ àti ìfẹ́ ọlọ́run ọba wà ìfìláàtọ̀ dí ìlà àti ìtàbọ̀mẹ́sì fún dáríkà yàtẹ́lì ìjìzẹ́bẹ̀ lọ́kọ́lì ìlàlá eléyìí wọ́n fọkànmọ́ ọlọ́run ọba fàyẹ̀bí olùkọ́lì ní ìbẹ̀lì ìlàlá ṣe ọkọ́ wa di pé yọ́ máa tẹ́jọ sọ́dọ̀ ọlọ́run ráyìnbẹ̀ nínú ráyìnbẹ̀ yọ́ máa bẹ̀rù ọlọ́run ọba yọ́ إشت السوي إنما تبتلى به القلوب الفارغة من محبة الله تعالى. Lọ́kàn máa ń nífẹ̀ẹ́ bí wèrè, wọ́n máa ti ń dán ọkàn, ọkàn tí ó ní ẹ́ ọkàn tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run bá nínú, ìfẹ́ wèrè, ìfẹ́ afọ́jú, ẹ́ tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ ọ̀run bá ìtẹ́ bá ń gbá wọn pẹ́ṣẹ́ ní bá ń ta. Ibi ẹni tẹ́ ń dèrè ń parẹ̀ yìí sí ìrì rẹ̀ ti yí ni. Àbí ọkàn ka ogun èèyàn fún wèrè torí àwọn nǹkan míì táwọn míì o ma ṣe jọmọ gbàlérò jọmọ títẹ́tọ̀ onígbé ìṣù tí o ma nífẹ̀ẹ́ wùdé ìfẹ́ tó fọ́jú ìfẹ́ tí ma ń yáyàn wèrè ní àwọn oríṣiríṣi ìran rẹ̀ ma fi ń dán ọkàn tí ò nífẹ̀ẹ́ nínú ma fi ń dán òní المعوذة عنه وقد تستلف رد ó kú kẹ́kẹ́ fún ìsẹ́ntẹ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala fàìdàmtàlà alìkọ́lù ní mahabbatillah tí ọkàn bá lọ jẹ́ ọkàn sí nífẹ̀ẹ́ ọlọ́run wà ìṣẹ́wò kì í láàrín ẹ̀kọ́ yìí tó fẹ́ pàdé ọlọ́run dábà dáàrí ká alùpùpù máa wà lórí ṣe ṣùgbọ́n kò ní jẹ́ kó máa nífẹ̀ẹ́ wèrè ó ọmọ rẹ̀ ẹlòmíì lè ọ̀kọ̀ láti sáti bàná ìyá rẹ̀ ni àwọn ọmọ tó bí ni ibi tí àgbákò tó wá dé sí ẹmọ̀ wípé tí láìjọ́ òun yóò fẹ́mọ̀ tí ìṣù lè jà àwọn èèyàn wèrè tó báyìí tẹ́yìn bá rò nígbà àwọn èèyàn ní kò lè jà wọ́n lé wèrè tó báyìí wọ́n máa fi ẹjọ́ àgbàlagbà tó ti dàgbà wọ́n máa fẹjọ́ gbé ọmọ ọdún mẹ́ta ṣe àṣepọ̀ ọmọ ọdún méjì ọmọ tó wà lórí ìfẹ́ ẹ̀dá tí ó tún lè jọmọ rẹ̀ gángan ó máa kó ọmọ òfurú allegation yẹn kàyàn ó dẹ̀ tó máa bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ pé yẹ kò fi bẹ́ẹ̀ wọ́n ti wá wọ́n in fact aburú yìí ó ń pọ̀ sí ni ولذلك قال هذا قال تعالى في حق يوسف ولي تريد لا اله الا الله سبحانه يوسف كذلك لنصرف عنه السوء والفحشاء سلام ورانتان صوي او تاسبه فوفي àwọn èèyàn gidi ni a gbé fò fún Yusuf ìnáwó ìlànà ìmọ̀kùlàfí tó pé àwọn ẹni tí ó ti ń fi náà bá ń torí rẹ̀ ni fàdánà ara anna niklas sábàbù ìdáfẹ́ láìsí wọ́n ní niklas pé ma ṣe وما يترتب عليه من السوء والفحشاء الذي هي ثمرته ونتيجته àti àwọn nǹkan tó yẹ kó bí àwọn nǹkan ìṣìnà ni abúlé tó jẹ́ èdè àbájáde ní ilé òjòdà ọlọ́wà àdúgbò. ọ̀sọ́rùkùn mùsàbẹ̀bì sọ́rùkùn ìrìsàbẹ̀bì wọ́n ní okùnfà ìrìnkí tí ó sokùnfà fún ẹ nítorí ìkláàsì tó mú ní ẹ ó gbá burúkú fún bal huwa akbaru al-asbab bal huwa akbaru al-asbab li wusuli kulli khayr náà wọ́n ti fa kulli sharr òun gbé tíyàn bá ní kíláàsì okùnfà olúorí ní ọmọ wa lọ́jẹ́ tó ń sin lọ́wọ́ bá ń torí ọlọ́run okùnfà ààyè tí a burú gbogbo aburú dànù náà معلوم أن الزانية حين يزني إنما يزني لحبه نفسه ذلك الفعل. wọ́n ní orúkọ ẹni bá ṣe sìnà ó máa nígbà tí ṣe sí náà ó fẹ́ ẹni ó fẹ́ ṣe é àlàkọ́ ọmọ bí kọ́ bí kọ́ ṣe ẹkùn lọ ilẹ̀ fi ìfẹ́ kàwé ṣàwá tẹ́bí tí ó bá yọ pé ìfẹ́ ọlọ́run bá ń bẹ ní ọkàn ẹni yóò tẹ ìfẹ́ yẹn rì ìfẹ́ ọlọ́run bá yá ti dànù náà àwòkùn lọ ilẹ̀ fi yẹ̀rù ní bùhà náà lẹ́rù yẹ̀rù ní òní ṣèṣì náà tó bá yẹ pé ìfẹ́ ọlọ́run ó bá fún ìfẹ́ ọlọ́run tó pọ̀ ọ̀pọ̀ ni wọ́n ti fẹ́ ìranù yóò ti jáde ọ̀lẹ́ and Yusuf alayhi salam ìyẹn lọ́lọ́run fi sọ̀rọ̀ tá a tó kà lóṣù sẹ́yìn tó fi sọ pa Yusuf pé ìyẹn láti ṣe àbúrú kò máa di ìṣera náà. Fẹ̀mẹ̀ ń kẹ́ ẹ̀nà mú fi sọ lílẹ̀ àpọ̀lì ìkùlẹ̀ ẹni bá ní ìṣẹ́ tó bá ṣe náà máa ń torí ọlọ́run ọba wọ́n ní ìgbàgbọ́ wọ́n ti yọ kó ń gbà ní ṣèṣì náà lẹ́nu yóò zàmín olùlẹ́fù tẹ̀sí kò sí pé kọ́ wá gbà ikọ́ ọlọ́run lọ́lọ́run ọlọ́run ló yẹ kájọ́ sì fún òní ọ̀yẹ́ kò wọ́n ẹ́ẹ̀dà kì í tó nídìí láti máa sọ pé òwà mùsùlùmí wà ní ìsẹ̀mí mùsùlùmí èyí tí ìrètí náà mùsùlùmí ni kí ṣe mùgbèrè fàínà mùsùlùmí mùsùlùmí ìpàdé tàwa torí pé mùsùlùmí lẹ́ǹfà ní ọlẹ́tọ̀ọ́ sí ẹ̀sán làbúdà àyà kúnà mùsàdébà ọgbọ̀gbọ̀ jẹni tí ó gbàgbọ́ nílẹ̀ wà ilá tààlà mùnàfíkà tí ó bá fi nílẹ̀ ó ti di mùnàfíkì ní ẹ̀kọ́ fí mùsùlùmí لكن ليس كل من صدق قام بقلبه من الأحوال الإيمانية الواجبة. إذا وجدني بعد مسلم ni ẹ ó fi ní ọkàn rẹ̀ ó fi sọ́n pẹ̀lú gbàgbọ́ tó ń tẹ́ ọ̀ràn àyàn. Nítorí kàmẹ́rin ní Mahabbat Láyé ọ̀rọ̀ tó rí. Ti pípé ìyíṣẹ́ Ọlọ́run pípé ìyíṣẹ́ ànẹ́bí ó lè má pé sẹ́lẹ̀ onílà tó lè jẹ́ Mùsùlùmí. Wà nítorí Bájíyà ti láyé wà ní ìfìláàfì láwọn òfin àmẹ́. Wọ́n ní inú rẹ̀ náà àpèjúwe ìbẹ̀rù Ọlọ́run àti ìní ẹ̀mí ìṣètọ́lọ́ọba nínú àwọn iṣẹ́. Wà bí i kágbára lọ́lọ́ àìlèrí bá kaná bẹ́ mẹ́lẹ́ fún òwọ́dún mùsọ́dún kan bí nàìjíríà rí ìwọ̀sù lọ́dún ní ìbẹ̀ ohun gbogbo tá ní fífún ayọ̀ gbà lódodo wọ̀n wúwa máa dáàrí kàjùbọ́ àyíkì àmẹ́lì àwọn ẹsẹ̀ rẹ̀ tí ń ṣe yọba àmàfi ṣe ويكون أهله وماله أحب إليه من الله ورسوله تلو من سنة تلو من تعزية تلو من ìfin tí ń sọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀ tó tẹ́lù ní fi kírun ni ẹ̀ lórí káàrin olè ni àà fag ọ̀nàì ló fún abẹ́rẹ̀ rẹ̀ gbé à tí wọ́n owó èdè gbọ́gbọ́n sọ gbọ́mọ náì síta ó sàbẹ́ káwọn àmójúgbọ́ tí ó gbà ẹ̀ tí wọ́n ń pè mí ní ẹgbẹ́ mọ náì so èmi tẹ̀ máa ń wúra mi pé mi náì ọbẹ̀ káwọn èèyàn sàmù tó náì so orú ìyẹn ni wọ́n ni ẹlòmí ọgbà ọlọ́run ọba gọ́lù sọ àmọ́ máa ń ti kárí pẹ̀lú àwọn tẹ́ tí ń ṣe ويكون آله وماله أحب إليه من الله ورسوله àwọn ará ilé rẹ̀ owó rẹ̀ owó onífẹ̀ẹ́ sí wọn ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ láti ìjagun sí tọ́tọ́ ọlọ́run ọba orú àwọn tó rí báyìí ẹ́ orú òun náà òun náà lẹ́gbọ́ ọlọ́run ọba gbọ́ náà àmọ́ ẹni tó yẹ kó ti tọ́jú ọ̀nà yàn làwájú ìmáà kò ṣe náà Ọlùlọ́yì tààlà wà sábà pẹ̀lú ọ̀rọ̀ mọ́ tó sọ pé àmì jíjì wá ń ṣe jíjì jíjì lọ sẹ́nu ọ̀nà. Ìyà náà yẹn bá jẹ́ إذا وهب حلا فيه فتنة أو أسباب معصية أن يفر منه kéèyàn ó ní akọ níbẹ̀ ni wọ́n sà bá kọlẹ̀ báábẹ̀ yusufu hàn ìyàwó ọba ọgbà tẹ̀lé a méjèèjì wọ́n sáré lọ wọ́n tó pàdé ọba lónà ẹ̀ wọ́n ní sí anáwó yàmbá jùlọ náà ọlẹ́tọ̀fẹ́rú ìdàrọ́ àmàlà sí ìfí fìtínà tó bá ti pé wà láyé kan àyèṣẹ́ lọ́wọ́ ọba ní ayàfẹ́ ọba gbogbo ẹ̀ta gbogbo gbàgbọ́ ẹ̀ta gbogbo ẹ̀sẹ̀ ẹ̀ta gbogbo àdìsí ta ta ọ̀ta Rọ́ọ̀yẹ̀ tẹ̀lẹ́ yòmkínù. Ọ́ta bó bá ti lè wú, bó bá ti rọrùn fún tó, bá ti rọrùn fún tó ní tó ti sá. Ìyẹ̀ tẹ̀lẹ́ kẹrẹ̀ nínà tàkọ́lù nínà máa fi yà. Ó bá rí ẹ̀sẹ̀ yẹn tẹ̀. لأن يوسف عليه السلام لما واودته التي هو في بيتها نعم كلا تي ياو با يوسف pé kó wá bá wọn ṣe bàná Yusuf ọ̀dá lóhùn فرا هاربا يطلب الماء ọ̀họ̀ ìsáré bẹnu ọ̀nà lẹ́kùn délélé olóògbé bẹ́rẹ̀ bá jáde ìkàmílì tẹ̀lẹ̀ ìyàwó ọba náà ti dá tẹ̀lé ẹ́ ni yàtàláfàṣọ́ ní ìyàtàkọ́lásọ́ ní ìṣàrìyà ó lè bá ní ìṣàfún àbúrú ni a fẹ́ fún gbogbo ẹni tó bá rí bá burú fẹ́ ṣẹlẹ̀ àbáyé tó ń wà yìí aburú fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àkóta ẹwà ní ṣáàlá dáadáa àdábá ti já ṣe ìtàlọ́la látàrí ka àwọn àǹfààní bíi táàtì kan táwọn onímọ̀ mú wa ike inú mà tí a tún mú nínú àwọn ayáta kàlérí tàbá ti á ka tán lálọ́ ìjòkó tọ́lá ìṣáàlá dáadáa ìjòkó tèmi náà a fi kọ ẹni bá ní question ìṣáàlá dáadáa ní mẹ́sìlẹ̀ mọ́tíkọlúwà ibẹ̀ láti lọ kí mẹ́gbìn so tàbá kárí ti díbẹ̀ kàtún jáǹfà nínà níbẹ̀ kàtún kí mẹ́gbìn so tọ́lúwà ní ìrẹ̀yìn mọ́lẹ̀ ní ìgbà ìṣẹ́wà tí wájú Ramadan so ọlọ́wà kọjọ kí tó sànù wa